sallallahu alaihi wasallam tó ń di ọjọ́ ẹ̀sọ́. ọjọ́ àwọn subhanahu wa ta'ala kó ń tàgbà ẹnìkan kan wá náà fún wa. pẹ̀lú ọjọ́ Allah subhanahu wa ta'ala lórí ti ṣe ọjọ́ kẹtàdínlógún nínú oṣù Ramadan oṣù ọdún one thousand four hundred and forty four lẹ́gbàá sí anábìsọ̀rọ̀ bá wà ní ìṣẹ̀lẹ̀ tó ṣe hijira láti ìlú mọ́kà lọ sí Mẹdínà. a tẹ̀síwájú sí nínú Suratul Haqa èyí àdúgbò bọ̀ nàìjíríà láti jẹ́ àdúgbò adé. lánàá a sọ̀rọ̀ nípa orúkọ tó ṣe pẹ̀lú àwọn ìjọ áàdì ìtọ́lọ̀ ọba àlejò lára àlẹ́lẹ́ ìlú ti wọn. Bákan náà, a sọ̀rọ̀ nípa àlẹ́lẹ́ sọ́ọ̀lẹ́ ìtọ́lọ̀ ọba àlejò lára tọ́nà sí àwọn ọjọ́ Samuel. Àti bí àwọn ọjọ́ yìí bí wọ́n ṣe ṣe ìgbẹ́rùn-ún parí sí àti ọlọ́ọ̀ba àlejò lára. àti kí ọlọ́ọ̀bá ìjọ láti pa wọ́n rẹ́ pẹ̀lú ìyá oníhàárá ọlọ́ọ̀bá ìjọ láti pa wọ́n rẹ́. ó jẹ́ pé gbogbo àwọn ọlọ́ọ̀bá ìjọ láti lò pẹ̀lú wọn yìí ó jẹ́ ẹ̀sìn alábọ̀dọ̀ ọlọ́ọ̀bá ìjọ rẹ́ ó sì ní ìṣe táwọn náà tí wọ́n kọ ara wọn ṣe. ó tún wà pé ọlọ́ọ̀bá ìjọ rẹ́ ọba tí kì í sábò sí i ọba tí ó sì ní ṣe àbùsí fún ẹ̀dá kankan ni wàlùjẹ̀dá ó ní ìdí ìṣẹ̀lẹ̀ àmàlì ẹ̀sán tí wọ́n gbà ibi ìyàtọ̀ ọba àdúgbò láti jẹ wọ́n yìí nínú ìyá iṣẹ́ tí wọ́n ṣe náà ni òun náà ni ọlọ́ọ̀bà àdúgbò lá lóbi ìsìn wọn lẹ́sàn bẹ́ẹ̀ ni. ìran ayà tó tẹ̀lé níbi tá bẹ̀rẹ̀ lónìí اللهم بارك لنا فقيم أعوذ بالله من الشيطان الرجيم وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابيا إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية nígbà tí ọlọ́ọ̀bà ìṣẹ́ lásọ̀tà nípa àwọn ìjọ ààrẹ àti ìjọ gbàmọ́ bí ara ti àtàkọjá ọlọ́ọ̀bà ìṣẹ́ lọ́wọ́ ní ọjọ́ fìràáwù ọlọ́ọ̀bà ìṣẹ́ lọ́wọ́ ní fìràáwù òun náà dé wà máa fàbílà hù àti àwọn tó wá síwájú fìràún ìrọ́ àmì ní wà máa ń sì bálà hù yàní àtàwọn tó wà pẹ̀lú fìràún nínú àwọn jẹ́ ẹ̀ lásìkò yẹn ọlọ́ọ̀bá àríkẹ́lá ní wà ní mọ́ òṣìṣẹ́ ti káàdì àti àwọn ìjọ tí wọ́n ti kọjá ọlọ́ọ̀bá àríkẹ́lá ní wọ́n dé pẹ̀lú kí ni bilkaafi á àwọn mìíràn àwọn onítẹ̀síìrì wọ́n ní bil ma'siyah wọ́n dé pẹ̀lú kí ni pẹ̀lú iṣẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́lá àwọn mi ní bilkatọ́yà wọ́n ní pẹ̀lú kí ni wọ́n dé pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ lóríṣiríṣi ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá àríkẹ́lá àwọn tí adájọ́ yìí ìnáwó àti àwọn ìtọ́jú síwájú ìnáwó wọ́n ṣe olúwa ọba wọn wọ́n tako àdúgbò ọba ìrẹ̀lẹ̀ ṣe fún ọba wọn wọ́n sì bẹ̀rù ọba sì bẹ̀rù ọba yìí sí àwọn ọmọ ìgbẹ́ ọba ìrẹ̀lẹ̀ ṣe fún wọn. ọba ìrẹ̀lẹ̀ ṣe fún wọn àwọn ìgbà wọn ló akọ̀tàtà ọba ìrẹ̀lẹ̀.

ìyáfẹ́ta aláwọ̀

suatu hari di Allah eh kepada itu wahi amal ini eh apa ini Ewan itu saya Oda di toko ini masuk lagi Sebenarnya ada CT Oda ini itu lagi sedang Oda ini itu toko ini Oda ini itu lagi sedang Oda ini itu lagi sedang Oda ini itu lagi sedang Oda ini itu inventor de luz, inventor do mundo, inventor de nós, será o da lugar, é da vontade, será o nosso lugar, é da fé, a chuvarão, durante o ano,

ọlọ́pàá ìwádìí ọmọ ẹ̀jẹ̀ ẹ má ti ẹ má pa ọmọ mi ọlọ́wọ́ àti ọlọ́wọ́ ní ọ̀rọ̀ ìta ìlànà ìṣòwò àti àwọn ọ̀tẹ̀lẹ̀ àti àwọn òkèlè ẹgbẹ́ náà. ẹni àwọn òní nígbà tí ń lo ìgbésí ayé rẹ lọ sí ìlú lọ. nínú àwọn adágbá ẹ nínú àwọn bá fi àwọn àwọn àwọn àti àwọn adágbá wọn. ọmọ tó a máa ṣe ó ti ọmọ tó ọwọ́ nínú àwọn ọmọ ọ̀tá rẹ̀ ẹ̀yìn náà ó ti ṣe àwọn ọmọ òṣìṣẹ́ náà lẹ̀ ó ti fi ọmọ ọ̀tá tó jẹ́ pé ọmọ yìí ó náà lọ́ọ́ gba ọ̀tá ẹ̀ ẹ̀ náà ó ti jẹun.

wọ́n ti wá pamọ́ náà wọ́n láì lè lè mú láì lè mú pamọ́. Nígbà pàtàkì yá, nígbà pàtàkì wá ń gbé èsì àwọn ọmọ kéékèèké náà tó gbọ́dọ̀ mọ́ ní àwọn tó ń jẹ́ àwọn àlòkù. Àwọn ọmọ wọn ti rẹ̀ àwọn àgbàlagbà ló kú wọ́n ti pa ọmọ pọ̀ wọ́n náà sàn pé ó ti rà sí àwọn ọmọdé tó dàgbà ẹ̀ ẹ̀sì ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ka pàmò wì ẹ̀ wọn bá ti dín ọdún ìgbà tó wọlé ní sábà tẹ̀sẹ̀ sí tẹ̀sẹ̀ sí ọmọ tó bá ti ní ẹ̀ka wọn tẹ̀sẹ̀ sọ ọgbà ọmọ tó bá ní ẹ̀kọ́ rẹ̀ ọdún tó tẹ̀sẹ̀ báyìí wọn ti ní ìdíje wọn tó tọ̀nù tó bá ti àwọn ọmọ tó yẹ kó ti wọlé dàgbà táwọn ti ní táwọn ọmọ wọn lò nígbà tó wà ó wá ní ó bí àlẹ́ ìhàlóhùn tó jẹ́ ìgbà àti ìta ó fi hàn ní ọjọ́ tó ní ọmọ ọmọ pàmò tó wọ́n ní ó bẹ́ẹ̀ ó wà ní ó bẹ́ẹ̀. nígbà tó ti àlẹ́ mi mú sàárè síta ọdún tó wọ́n ti wọ́n ti ní ọdún tó wọ́n ti máa ṣe ní ọmọ ọmọ àwọn ọkùnrin. Bàbá mi ti ní àwọn yẹn yẹ kó máa káàkiri tó wọ́n máa jẹ́ káàkiri ti fa àtúndé kọ̀ọ̀kan tó lórí ẹgbẹ́ ọmọ wa ti ṣe tó ti fa ọmọ àti ìwọ wa ti ṣe lọ́kọ̀ ẹ̀ láàyè ọ̀pá yìí wọn ló ní obì yẹn. ọlọ́wọ́ àtúndá nígbà tí wà wọ lẹ́ ẹ̀ ọlọ́wọ́ àtúndá tó ti musa lọ́gbìn lọ́gbìn tó ń bá ẹ̀ lé láti máa gbọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ olóòtú ìgbà mẹ́jẹ tó wà wà lọ́wọ́ láti ní òní sáyà òní sáyà yóò dáyà sí òní ẹgbẹ́ ìgbàgbọ́ àti ọmọ wà lọ́wọ́ láti fọ́ ayélujára sọ́ọ̀tù kọ́kọ́ ó ní wọ́n tọ́jú àyà fún àyà lẹ́sẹ̀ àyà lẹ́sẹ̀ ọmọ wà lọ́wọ́ láti àwọn àti ìyá fún àwọn ọ̀lẹ́ àwọn tó ń wọlé wọ́n fi àyà lẹ́yìn ọmọ wà lọ́wọ́ láti afẹ́sẹ̀ afẹ́sẹ̀ ìyá fún wa wọ́n yà apa yang semuanya akibat, apa yang semuanya tak boleh masuk ke sini. Oh, masih ada apa ini? Aku mau masih ada ini. Boleh jadi ada yang berubah di sini. Apa yang semuanya saya, apa yang semuanya masuk ke sini, aku bakal dulu, aku mau masuk ke sini. Apa yang semuanya saya, apa yang semuanya saya, apa yang semuanya saya, apa yang semuanya saya, dan semuanya saya, aku mau beri, boleh disipakan dulu ya. Maksudnya, kalau Allah mahu memahamkan Allah, Allah mahu memahamkan Allah. الله عز وجل تعالى في حديثنا فرعون أجمعنا بسبب المال ولا تسقط عليه على في عمان مليون درهم مليون بعد بعد والله الله عز وجل يعلم من عمان يجيب مليون درهم يوم يجي يقع عمان بني إسرائيل الله عز وجل في حديثنا عمان ويعلم Tetapi yang kita wajib utama untuk kita Ibu aku sudah punya. Bagi kita Allah Rasulullah Ya Allah Rasulullah Semua kamu ini untuk nyanyi Allah Tuhan untuk sesama Allah Tuhan untuk suara dan kopi Jadi alasan yang besar Hari sekarang Dan sisi lalu Itu sempat saya Ya Allah Kita akan juga berjumpa Kita akan berjumpa Kita akan berjumpa Kita akan berjumpa Kita akan berjumpa pas di belakang atau di eh eh sama sama perlu kaya. Kalau bahasa orang ya juga. Kalau bahasa mau kaya ya itu itu. Kalau bahasa ini alat sendiri ya juga. Kita berarti alat sendiri. Ayo wali pulang sabar mengajar. Tapi ya, kita ini, kita kampung dan musuh dan kuasaan yang ada di sana. Jadi hari hari. Oh, kalau kita nak jadi PDP, kita perlu nak jadi kampung ini kawan. Aku ada hari hari ini tu masih bawa baju. Eh, apa kalau kita nak jadi ini dan ini boleh kita lagi. Kamu bawa baju, kamu ti ní ẹ̀sìn. Àwọn sọ pé ìyá rẹ̀ wá sí láti rí láti gbé bọ́ọ̀sì yẹn láti rí òun. Àwọn ìlú ìṣẹ̀lẹ̀ yìí lọ́wọ́ ẹ̀ ní ẹ̀sìn ẹ̀ka fún ara rẹ̀. Nígbà tó pe sínú àbójú ló bá ti gbé ìgbàgbọ́ ìṣòro lọ. Ibi tó gbé lọ, ọba tó lọ sí ẹ̀yìn ìlú ìṣòro. ó pè é lọ sí ẹ̀yìn lè ṣe àwò nígbà tí àwọn àwọn ilé ṣe àwò nígbà tí wọ́n ṣe é lọ́wọ́ àwọn ẹ̀rẹ́ ìjọba rẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n máa tẹ́tí òye ẹ̀ káàkiri ẹ̀yìn ọlọ́pàá ìṣẹ̀lá ní wọ́n ti sàkọ́tọ̀ ọ̀hún láti ṣe àwọn ará ìṣẹ̀lá àwò wọ́n ti ṣe é wọ́n máa ṣe ọ̀hún yẹn. ìyẹn tó 管管孩子，哎，家里哎，爸爸妈妈啊，不要哭，那里呢，眼睛都要哭，哎，孩子爷爷，不管这些事，不管这些苦，不管这些困难，把孩子能都解决了呢。啊，把我们做了事情就把它解决了，好吗？哎，不会让你啊，让你去担心啊，孩子，那里呢，眼睛说不到多少钱，我们已经解决了。 wọ́n bí ọmọ yẹn ẹ̀ àwọn yóò bàrà wájú kí ni lọ́jọ́ wájú yóò bàrà wájú kí ni ọ̀sán tó lò àwọn ọmọ àwọn tó tó bàrà sí fún òun náà ní àlù wà ní ọ̀sán yóò bàrà sí ọ̀sán wọn ọmọ yóò bàrà sí ọ̀sán yóò bàrà sí ìgbà yóò ọlọ́run àti ọ̀la yìí ní ìyàtọ̀ àwọn ọ̀hà ẹni ẹni tó wà lọ́dún tó tẹ̀sán wọn. Wọ́n sáàsì kájà wáyé àgbà ní ìdánwò. Wọ́n gbé ọmọ yẹn. تقوم أو تقوم أو قوم فقال فرعون فرعون لو فرعون أراد أن يعرف إيه ثم تعالي بملك أمري ثم جاءت بالجسم ثم جاءت بالجسم لا تقولون لا تعالوا حتى أن ينفعنا مثل ما قال perempuan dan perempuan. Eh, awak tak cakap wala dah. Lah. Kan kalau kita tak siang, nanti awak hukuman. Jadi tu lah tak kan. Awak eh, suruh tuan. Eh, kan kita nak beri, kan kita nak beri, kan kita nak beri, kan kita nak beri, kan kita nak beri, kan kita nak beri, kan kita nak beri, kan kita nak beri, kan Aqui em Ásia, primeiro, e depois vamos tomar aqui. Aqui em Ásia, temos bastante tempo de aguardar. como ọkùnrin tó gbà mí nígbà tí mo sọjà. ọlọ́pàá ti sọ wá ó ti mọ ó ti mọ ìjọba ìyá. nígbà ìyá ìyá ti mú sá ó wá sọ fún é rẹ ẹ sísá rẹ ó wá ní oṣù yìí láti máa tọ́ pàṣẹ ibi tí olùgbàgbọ́ yẹn lọ. Now, we can get ó ti dé ibi àwọn ọkùnrin aládé ẹ ọjà ajá lọ wọlé ẹkùn wọn ni ọjọ́ tó dé wọn ló ń gbé ìrìn àbí ìgbà tó kù lórí àti ìgbà tó dé ní ìgbà tó wọlé àwọn wọn ló dé nígbà tó dé ìgbà àwọn ìgbà tó dé àgbáyé pé àwọn ọmọ gbé ìgbà tó kù ti dé ọmọ yìí ọmọ bọ́ọ̀lù bọ́ọ̀lù sinimá ìyá mi ọjà ẹ̀ lè wá. aku untuk menerima. Ewa aku untuk menerima. Awa aku untuk menerima. Awa bagi Allah untuk menerima. Awa bagi Allah ini menerima. Awa Allah ini menerima. Awa Allah ini awak sebuah-buah koyan. Eh? Aku sebuah yang awak semua asli yang akan berusaha. Awak sebuah yang akan berusaha. Awak sebuah yang akan berusaha. Awak sebuah dunia. Yang kedua masih ada wanita yang Apa dia ada di rumah di sana? Umar yang di sana. Saat orang saya cek buat dari ini. Mesti mahu bagi kau. Umar ada kau. Saya tidur di rumah. Orang ini bawa. Yang bawa ada kau. Yang bawa ada kau. ini di Allah. Ada yang sampai ini di Allah, di masa ini. Tetapi, ada yang sampai ke dalam, cuma buat diri, cuma datang. bọ̀dà látàgbé ó ti débi tó kọ́ ọmọ orí ọ̀dọ́ ní ìlànà ìgbà ẹ̀yìn owó ìyàwó ọ̀nà púpọ̀ oúnjẹ ìyàwó ọ̀nà ìjẹ iye ìyàwó ọ̀nà ìgbé ẹ̀ ọwọ́ ìyàwó ọ̀nà ìwọ̀ lọ́wọ́ tẹ̀lé. ada yang salah maka tubuh kaki ini, yang satu tubuh kaki ini. Eh, ini ada kita kita bentukkan. Kondisi MP OP itu orang orang yang sebagai ibu, orang orang ini ẹni ìṣòwò ìṣẹ̀lẹ̀ ní ilé ìlú àti ìmúta láti wá bá òun níbi ẹni láti tó wá bá òun bá ẹni lọ́dọ̀ àwọn ìjọ alábòsí alẹ́ nìkan wá kọjú sí ọ̀nà èyí tá à ń pè ní ìfàdíà ọwọ́ alẹ́ musa wá dé ìlú nàbíyá yìí alẹ́ musa wá dé ibi sáfẹ́ mọ́ ilé ibi kan ibi tí omi káwọn ẹbí máa pamí alẹ́ musa wá bá àwọn yẹn ti. wọ́n ń darí wọ́n àwọn ọmọ mi láwọn ọmọ bá kọjá àwọn ọmọ mi láwọn ọmọ mi àwọn ọmọ mi alẹ́ musa wá

ti wá di ilé rẹ̀ oṣù yìí náà. ọkùnrin wa ń tẹ̀lé àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí ní wọ́n rí pẹ̀lú ìtìjú láti ọ̀rẹ́ wà ní ọ̀pọ̀ sára. ọ̀rẹ́ àti àbí ẹ̀sẹ̀ ọ̀rẹ́ àti ìmọ̀tàbá ń pè ọ́.

Roma bagi dan kita. Oh, kita dah lupa dengan kita. Nama dia, kita. Tapi kan, pun tak ada. Apa tu lah, dia pakai, pun dia wawah. Tapi orang ni, kita nak cukup dengan kita. Apa wawah, apa tu orang ni wawah, tu, dia kita wawah. Bapak, kita wawah. año. Es el que está para la visita y es el que Itu ada satu Eh, ada kita bali ini itu selalu. Ina, dua orang yang menang. Padahal kita bali Ina, itu sahabat orang. Orang yang ada semua. Ukuran mana ukuran kita akan juga pasang kamu sambil. Tapi ada yang melihat di bawah sini. Wala malumu ubunawan al-manawala sih. Sama dirinya, awak itu ada di dia. Ada di video dan kata ini, kata ini. Ini adalah kuat kalau mau mencapai. Yang surah al-Fatihah

dan diri kita bagi kita bagi diri asbah kita bagi diri yang eh eh diri eh istana mana bagi yang kau apa lagi yang kita cek eh kita awal kita masuk ini mungkin awal lagi kita ini dan kata ada dia di lagi dua untuk ada yang lain di bukan di dalam dunia dan sudah lama ada yang mungkin ini Allah Subhanahu Wa Taala mereka akan bilang dia ini ya. Eh, di ICT, di Iowa, di dalam dunia yang akan berkah. Di di sini. Ada yang bukan dia ya, kita lupa atau ini kok pada dong. Eh, di Eva, di Allah, Allah, di dalam wajah yang bisa, ayah bisa, dengan muka. Eh, di dalam wajah, ini Allah ini mempunyai kebanyakan ini ini surah ini berubah dengan sejajar berubah dengan sejajar berubah dengan sejajar berubah dengan sejajar berubah dengan sejajar ayat lima ayat lima si Allah berubah tidak berubah ada kemusa ayat sejajar tidak ada kemusa ini yang berubah dengan sejajar berubah dengan sejajar berubah dengan sejajar alikuwa ilikuwa hivi Allah alikuwa ni Musa kama atamuja ya Musa Allah alikuwa ni tafsiri ya Mungu na mada ya hadithi Allah alikuwa ni tafsiri inaka mbali na mtafsiri alikuwa wapi eh alikali kile aliyala kule alikuwa anga na mtumaini maana sasa ndio Allah Allah anatufundisha kitu cha والتسعين والنصح قال تصنع واحد إذا رغب الذي في الله مما تصنعون إنني أنا الله إني الله لا إله إلا أنا فاعبدني إن تغفر فما تصنعني فاعبدني لا ما تصنعني وهذه الصلاة التي أمكنكم أن أمكنكم ọlọ́run àti wọn sọ pé ẹgbẹ́ bá yẹn mú sáfà ẹ̀ ó ti lè jẹ́. àti musa ní ọ̀pá tí ní ìdí ara ní gbogbo ẹgbẹ́ ọ̀pá ní ara yóò ti fi yóò lọ ọ̀pá ọ̀pá mi lọ́wọ́ àti musa ọ̀pá ti fi jẹ lọ́wọ́ àti musa láti jọ mẹ́wàá. tí ó ti sọ sọ́sá ọ̀pá òkú lẹ́yìn ọ̀pá òkú tùmí ọ̀pá òkú lákàáyé ọlọ́run àti wọn بصوانه أطوالها أطوالي أتوسل عليها إما في أطوالي أو أطوالي إما في أطوالي أو في على ذلك سلسلة المسلمين إما في أمانا أو في إما في تعليم وهي في هذا أمانا كلها Islam tadi yang semuanya bisa berbagi, ya, jadi kita makan, oleh karena, ya, kita semua ada, kita 说这个老板怎么他呢？哎，还是做五万么搞的？哎，你今天来来来，一个五万一个五万，你看看，哎，那个五万一个五万，哎，你家这个老应该，既然是你，他老板就应该自干呀。他老板这老板应该安全的，是不是？有派对，人家，来，老板，我带你去抽五五包 Baiklah dia hanya dulu besar. Mau bantu diri dulu Allah mengalami pada mudahan pada Tuhan. Mau baiklah. Karena tetap menjadi. Masa itu. Tapi itu yang kita lakukan dengan dunia. Apa nanti, apa nanti jauh baiklah dulu dengan kerja. Anak mengalami mau bantu diri. Mau bantu diri. Mau bantu diri. Mau bantu diri apa bagi dalam segala sini. Jadi itu sisi yang terus pada sini, apa aku pada sini. Allah mengatakan, dua oh, orang yang mengatakan kalian. Cuma sih orang ini, orang ini, orang ini, orang ini, orang ini. Allah mengatakan, apa bagi dalam segala sini, ada di mana? Allah mengatakan, itu kulit ini, Oh, kalau kita tahu, kita akan bisa mencapai بهذا المطاع الله تعالى هو على صوت فرعون الله تعالى اذهب الى فرعون انه طغى قال صوت فرعون يا رب الطبيعه فرعون يقول في الدنيا قليل عشان يا فرعون تقول الله على صوت فرعون أنا مثال تقرأ في الرجل من فرعون أنا مثال آه أنا مثال على اليوم wọn pa ẹ̀ka náà wà ẹ̀mí tí bàbá yẹn pàdé bẹ́ẹ̀ wọ́n ti gbé ìdájọ́ tó gbé gbé ní òkú ọlọ́ọ̀bá ti ńlá ní lọ ọlọ́ọ̀bá ti ńlá ní lọ ọmọdé rẹ̀ nígbà tó wà lọ́wọ́ bá ń lò pátá lẹ́nu ìjàmbá ìjọba ti fẹ́ lẹ́nu ìjọba ọlọ́ọ̀bá ti lọ sí ẹ̀yìn ti lọ òdòkúta òyìnbá yà wọ́n mọ́ ní àwọn ọ̀tá tó wọ́n máa tọ̀ ọ́ Allah wali kita sendiri itu pun tidak paham. Allah wali kita aku aja Allah wali kita sendiri. Eh, berarti pasti orang bintang. Dan kemudian yang itu jadi cuma kemudian nanti yang kuat di di di eh kita eh itu lagi nanti tidak bukan lagi lima hari hal Allah mengatakan hati, Allah mengatakan boleh. Jadi, itu hati Allah untuk ditutupkan. Ada pertemuan saya yang tidak menyerahkan. Kalau Tuhan dikuali, saya akan dikuali itu sebenarnya lebih jelas. Itu Tuhan. Dan kalau Allah itu dikuali, Eh, kalau dia dikuali, kalau dia dikuali, kalau dia dikuali, kalau dia dikuali, àti àti àwùjọ àwọn àpàdà wọn lọ́dọ̀ sí àwùjọ. nígbà wọn lọ́dọ̀ sí àwùjọ ọlọ́pàá ti láti sọ ilé òṣùwà àgbàdo rẹ̀ ẹ̀sọ́ tó wà wọ́n pé láti àkókò yá ìnà òkú náà ló ti gbà láti máa ń lọ ìdá àti ìlú. ilé ẹ̀sọ́ tó gbé ilé ẹ̀sọ́ náà ń gbé ìjọba wa ìjọba tó bá wà ọba tó bá wà òní wa. ada lima ada dalam situasi. Apa ni boleh jatuh ke hati? Lima ada Yang tak ada umat yang ada Kau diingatkan. Di ayat ini menurut ini. Ayat yang mana dua. Apa yang ada semua lagi. Terus mesti dicapai bagi mereka. Terus mereka yang ada setelah itu. Jika orang. ini. Sebab ini. wọlé àmọ́sáyè ọ̀ àyẹ̀kọ́ sáyé tí wọ́n á jẹ́ kí n léèrè òtí tọ́lọ́ ọ̀gá ìdílé náà ní àwọn. Ilé ọkọ̀ tá ìdílé náà fẹ̀rẹ̀ àwọn òun àti pé aláǹtọ̀rọ̀ ọkọ̀ kàdé ní àwọn ìyá. Fáànà kọ̀ọ̀lá tó ní ìfọwọ́ tó ń wèé lé ẹ̀ ṣé ló ń gbé tó ìlà ìgbé ọ́ káwọn kọ̀ọ̀lá tó ń tó ìtàwọn àti ìtàwọn ọ̀dọ̀ ọ̀tà tó ń yẹ tó ń dàgbà. Wàlàdí ìtàkì chúng ta olú àwọn tó ń sọ ní ìdílé ayé yìí náà wọ́n yẹn. ẹ ọ̀nà àti wọ́n yà sí ẹ̀yẹ ti máa ń ta ó ti wá tó o mú ẹ ìwà tó o cái yẹn ẹ òwò tí ìwà yẹn ó náà ní ilé pupa yẹn wà á tẹ̀lé ẹ̀ tà sí ẹ ìwà ti fi ojú ti rí tàbí olùkọ́ àti òkùnrin rẹ̀ ṣe àyẹ̀wò ti láti ẹ̀ nígbà àwọn ọ̀dọ́ ìdílé tó wà náà àwọn ọ̀rẹ́ cái rẹ̀. ẹ lànà oṣù oṣù àyẹ̀wò àwọn ọmọdé ní ìbáwọ̀ fún wọn ló jẹ́ ojú ẹ̀jẹ̀ oṣù àyẹ̀wò ní adé orí káàkiri pọ̀ yìí ní ìlànà ìyẹn láti rí àwọn ìyá wọn ní ìlú ìgbésẹ̀ ẹ̀ ẹ̀ ní wọn lọ dùn àwọn ọmọ tí wọn àti àwọn akúndé ní ọkọ̀ àmọ́ wọn èyí náà ló fi rí èyí nínú àwọn ilé ní àwọn ìdílé aláìsàn àwọn ìgbà wọn fi àyè wọn sọ ní. Èyí ṣe ìlọ́wọ́ àti ìdílé. Ẹ látàrí àwọn ẹgbẹ́ tó ṣe lẹ́nu tó sọ ìkórè jọ̀wọ́. láti ilẹ̀ wọ́n á láti máa ṣe tí bá yẹ ó tó ọba aláì pété àpò ọ̀sán wọn ni ìyára tó ṣe lórí tó ṣe ní ìṣẹ́ ọgbà wọn tó ṣe lórí. ẹ à ń sọ ọdún náà ọba ìlọlá ìlú òde wọ́n ti gbá ní wọn sọ ọba aláì. ẹ ṣé èyí ló máa ń ṣe ní ló máa ń ṣe ìwé lórí àgbàdàgbà ìṣọ̀ sọ̀rọ̀ àti ọ̀sán ní káàkiri ọlọ́run ìgbà. ìyẹn à ọ̀rọ̀ dé àwọn ènìyàn wa òṣìṣẹ́ ìjọba fún mi àwọn abájọ àwọn ọ̀sán ní àbí ah, ẹ̀rẹ̀. ọ̀gá bá ju ọ̀pá rẹ̀ lẹ̀ ọ̀yídà ayé ẹ̀kọ́ bá mú bí di ejò ejò tó hàn níta gbangba wàlájà ayẹ́dà alẹ́sìnká bá yọ ọwọ́ rẹ̀ ọjọ́ kó lábíyá ẹ̀ fàyídà ayé adé ìyá ìrìnà àti ọba di ọwọ́ rẹ̀ bá pọ̀ ó ní àmì tó ń fún akún ọ̀nà. nígbà tí قال من ذلك حوله طبعا إلى هذا مثلا من العديد قال ابو زيد ايه وليش يعني ايه وليش يعني ايه خطوة أولية ايه عليكي طلع قلنا بخير الإمام إذا كان مثلا مجيب إذا كنت أكوينا عليه أمة تبع مثلا يريد أن يكون من الدنيا قد يكون هناك ويشارك في الدنيا بسيطة دي ويشارك في الدنيا ويشارك في الدنيا kepada Tuhan. Yang ini, obat-obat dulu, mesti yang ikut itu di dalam alam luar. Kalau tak tahu, untuk ini saya kasih. Jadi saya kasih apa? Apa? Umum saya. Kalau tak tahu, umum saya ada di hati kanan, hati kanan, hati kanan. Jadi saya kasih. Kita, kita berdua kedua, dan kita, kita berdua kedua dulu, ولأن أنت بذهن مثل بذهن مثله الحد أنا وليس موعدا لا تملكه لا تملكه أنت ولا أنت ولا أنت. إن ولا أقوال عمرو عمرو يتصل بالمطعم عربي عربي تستهدي إذا تعلم وأنت لا تقول ذلك ولا تعلم. Jelang berikut

àwọn tó máa sọ fún wa pé ọlọ́wọ́ nínú àwọn ọ̀rẹ́ sábà fi tòun sí láti àwọn àwọn òṣìṣẹ́ rẹ̀ bá máa ṣe ìjọ bá máa ṣe láti pè é ọlọ́wọ́ àdìgbọ́lá máa ń lọ sí ìgbà láti àwọn òṣìṣẹ́ rẹ̀ àwọn òṣìṣẹ́ tó wọ́n máa ń jẹ́ pàtó gbà ọlọ́wọ́ àdìgbọ́lá wọn mú sí wa ọwọ́ mú ìtàjú òkùnkùn ní àwọn ọlọ́wọ́ àdìgbọ́lá wọn mú. ìlẹ́yìn náà ni wọ́n tidak ibu tiga ini kan dari Allah Alaihissalam asalah eh asalah dalam al-bayan ini al-bayan yang Al-Quran mengatakan Allah sendiri Allah sendiri sudah bisa. Eh, Allah sendiri ada di mana? Dia sendiri di dalam kain. Semua sendiri. Allah sendiri Allah sendiri Allah sendiri Allah sendiri. Dia tidak berbicara di tujuh sendiri. Tiada yang mampu dia. Allah sendiri Allah sendiri. nígbà ti bọ́ọ̀lù ẹni kan wá pé lọ nígbà wọn pé lọ láwùjọ tó wá kó àwọn ẹ̀jọ́ ó kó àwọn ẹ̀jọ́ ó kó àwọn ẹ̀jọ́ bẹ́ẹ̀ lọ wọ́n tó lọ. wọ́n á sọ pé ọ̀dà ìjà àyọ̀wò náà ní ìgbà ẹni wọ́n ti sọ lórí ilé ìgbà wọn ní ìṣẹ̀lẹ̀. ẹ̀ lọ́dọ̀ tó kọ́ ẹ̀ ní lọ́dọ̀ tó ní ẹ̀ wọ́n ti fi á àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ẹlọ àwọn akọ àwọn ọmọ ọmọ ní yàtọ̀ sàrẹ nínú àwọn àtẹ̀síyá àwọn nàgbọ́n àwọn ẹ̀rọ àgbà ìyá ìdùnnà nínú àwọn àtẹ̀síyá òní máa ń ànàgbọ́n àwọn ẹ̀rọ àgbà tó lọ́wọ́ ti kẹ́ kọ́ àlàkùn àlàkùn láti ṣe dára sí báyìí dára sí nípa gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n ti gba àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ ẹ̀ nípa gbogbo wajib diri kita wajib diri kita jadi kita nak jadi orang berjalan kita pun diri kita

ìgbà àwọn ọmọ ọmọ ìgbà yìí lẹ́nu pé ọ̀rọ̀ àmàlà ìrọ̀ bí àmì. Ẹ̀yin ó ti làyà ní ìtura látọ̀ nípa kan àmàlà ìrọ̀ bí àmì. Àtìgbà ó ti làyà sí ìgbàgbọ́. Wọ́n lè yọ oríṣi ọmọ náà ṣe ní ẹ̀rù pé òun lòún jẹ́ ọba gbogbo ayé. Ẹ̀rọ ti làyà sí ìgbàgbọ́ ọ̀bì àrùn ọ̀bì Musa wà hàbù. Olúwa ọba Musa àti hàbù náà sọ. Nígbà tí ìrọ̀ ربني قال أعرفت له قولا آثما يعني يجب أن أقول له أعرفت له ẹgbẹ́ ọ̀dọ́dọ́ ẹgbẹ́ nígbà tó ní ọ̀gá àgbàlagbà tí ó gbé ní ọ̀gá tí ó gbé ọ̀gá tẹ̀lé. ẹ ṣéṣe wàá lọ sọ Ele ọ̀gá ìjọ wa fẹ́ sọ sí pé ẹ wá lọ́kọ́ gbà fún lọ́jọ́ Ele vai ní lọ́jọ́ tó gbé ní ọ̀gá ní ẹ̀ṣẹ̀ bàtà ọ̀gá.

ولو سلم لهم ولو سلم لهم في دول الشعب ايه في دول في دول الشعب في دول الشعب ايه في دول الشعب في دول الشعب Thank you.

nígbà máa ń fa lọ nígbà máa ń fa lọ. Ìlànà wa ti ní ìlànà ọmọ òwúrọ̀. Ó kọ́ ọmọ jọ pé láti fi ìyàjẹ́ àṣìlúpa àti ìjọ Ìlànà wa ti ní.

我们每天，二二五条大家可以参加这么一个活动。哎，因为这个机会，我们很多的平台，希望大家，欢迎大家一起来用，我们多一些好朋友，对吧？ ni àtúntò ọjà gbogbo nígbà wọn ṣe gbogbo àyàfà ní ìgbà ọwọ àwọn ọjà wà lásẹ ẹ ọwọ àwọn ọjà wà ní ebi ìgbà àbọ ọmọdé náà wà ọwọ àwọn ọjà wà ní ọkọ àgbàdo ńlọ àyẹ̀wò tó mọ̀ pé ṣé ṣe ló ń ṣe ọkọ àwọn ọjà wà lọwọ àyẹ̀wò ajá ní ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà gbogbo òpin tọ́lọ̀ òpin lókè aláwọ̀ wà nílẹ̀. àìsàn wa lọ àìsàn wa lọ. ọlọ́wọ́ àti ọlọ́wọ́ sọ pé àìsàn àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ wọ́n ti lọ́ọ́ wù ú táwọn wá sí ní kọ́lá ti bá ní ìta àwọn àtọ̀ ọ̀lùsáré. di lórí tó ti tẹ̀lé ló wọn a pé ara máa ń a ẹ̀yìn ìgbàgbọ́ ẹ̀yìn ìgbàgbọ́ tí ọba tó yẹ kó a tó yẹ kó apostar tiene que decidir. O si lo anima a in the house. kalau kita akan berikan kalau kita akan berikan kehaku kalau kita akan berikan kehaku kalau kita akan ini mengerahkan ini, ini orang tidak ada hati-hati Allah akan berikan kehaku dan Allah berikan